ó wá kọ̀yìn sáwọn èèyàn pàtó kọ̀yìn sáwọn èèyàn ó dẹni tó kọjú sí alqibla ẹ̀yìngbà náà lọ́wọ́ á yí ẹ̀wù rẹ̀ ó padà sódì eléyìí ó wà abẹ́ èéfi ìrábàbẹ́ ẹni hàn ní pàápàá àrábàbà nítorí pé n ta fẹ́ tọrọ yìí pàtàkì púpọ̀ à láti ṣe kínni láti rẹra wa sílẹ̀ púpọ̀ ká lè bá a rí ohun tá à ń fẹ́ yẹn. akramakallah bàtó jáde kúrò nínú ilé ẹ̀wù tó gbé jáde òdì lọ kọ síta òní tí rìn jìnnà tí gbogbo ẹni tó bá ṣàkíyèsí rẹ tí ó fi máa pàkíyèsí pé sí òsì nǹkan ẹsẹ̀ wúwọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run bá dá wa wípé ojú la máa kọ síta òdì la máa kọ sínú ṣùgbọ́n láyé bíi súnà ni wípé ìgbà tí ìmáàmù bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ bọ̀ báwọn sọ tó bá dé àrìn kan yọ kọ̀yìn sáwọn èèyàn ẹ̀wù rẹ̀ tọ́wọ́ yọ wá yí padà sí òdì báwo láti ṣe yẹ̀wù padà sódì tí ìhòòhò wò ní bọ́ síta. So báwo láti yẹ̀wù padà sódì tí òwò ò ní bọ́ síta síbẹ̀ yìí náà ti mọ̀ yín pé tá a bá wọ àwọ̀sókè a tún máa wọ àwọ̀tẹ́lẹ̀ èwo gan-an láàyè padà táàyè sódì àwọ̀sókè nìkan ni yàtọ̀ sí àwọ̀tẹ́lẹ̀ kápé níjọ́ tẹ́ fẹ́ ṣe sọ̀látùl istisqa yẹn agbádá lèèyàn wọ̀ àti bùbá sísàlẹ̀ rẹ̀ ewu láàyè padà sódì àgbádá láàyè padà sódì kápẹ́ súùtì ni wọ́n wọ̀ gẹ́gẹ́ bíi tó ọmọ wọn jojúmọ́ o sì ti wọ ṣẹ́ẹ̀tì sísàlẹ̀ rẹ̀ ewu láàyè padà sódì bákan náà ẹni tó ṣe wípé jàlábíyà lọ́wọ́ ó sì ti wọ sísàlẹ̀ ni ó yí padà sódì ni ó yí padà sódì. ǹjọ́ wa tó wípé tíyẹn bá fi ìborí tí wọ́n fi ń borí láwọn ilẹ̀ lárúbáwá kan tá à ń pè ní kíni kíni borí yẹn jẹ́ mọ̀kàwíyà báwo mọ̀kàwíyà wọn náà lè tí wọn máa gbélé lórí táyà Yorùbá ń pè lága sheriff ilé yẹn ní jẹ́ mọ̀kàwíyà haúsá nìyẹn mo rò pé yé wa haúsá lọ sáwọ yorùbá mẹ́yìn lọ́nbẹ̀ o so ṣùgbọ́n ìborí yẹn wọ́n ń pè lédè lárúbáwá ní kíni shimag so tí yẹn bá wọ shimag sótó ká yọ ìborí yẹn ká wá yí òun padà sódì láì jẹ́ pé ayé wù wá sótó ẹ dáhùn sótó kọjá pé borí la yí ayé wù. So kò tó torí pé wùlà anábì sallallahu alayhi wa sallam ló yí torí bọ́ pọ̀lọpọ̀ sí máa ń dọ́gbọ́n nù tí wọ́n á lọ sí solatul istisqa yóò á jẹ́ pé ìbòrí ló yí sódì wọ́n rò pé yé wa lẹ́yìn náà ìgbà míì sẹ́wọ̀n kó yí sódì lọ́nà tí ń tọ́ wà lọ́tún ọbọ̀ sósì wọ́n ló yí ẹ̀wù rẹ̀ lọ́nà tí ń tọ́ wà ní ọ̀tún èjìká ọ̀tún ó bọ́ sí èjìká òsì kò sí bá a ti fẹ́ túmọ̀ rẹ̀ yorùbá ju kó ṣe kíni lọ ó yẹ̀wù rẹ̀ sódì torí pé tí n tí ó wà lọ́tún léjìká ọ̀tún ó bá bọ́ séjìká òsì a ní láti yẹ̀wù sí òdì tó eléyìí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn ń ṣe lónìí kése báyẹn níṣìí tó wá pé ó fi kíní ẹ̀ borí báyìí tó bá ti wá di pé imam ó ń pa ìwú rẹ̀ padà sódì. So so ibi tí ọkàn orí nínú borí yẹn so kálukọ́ àyípadà èyí tí ń kan orí ọ̀rọ̀ àjẹ pé òun lọ́wọ́ lókè èyí tó wà lókè tẹ́lẹ̀ yóò jẹ́ pé òun lọ́kàn orí ṣé ni wọ́n ń sọ pé ó yẹ̀wù rẹ̀ padà rárá o eléyìí ò yí nǹkan kan padà mo rò pé yé wa tó bá jẹ́ pé àlùkébà la bá wọ̀ bó la ṣe yí padà sódì. So ṣé iwájú ọ̀bọ̀ sẹ́yìn ni agbẹ̀bí ta kọ síwájú tí wọ́n ń là délẹ̀ ń so ní ọ̀hún adìntí ó wà lẹ́yìn àwọn akápá bọ̀ báyìí àbá yí sódì lọ́nà tí ó jẹ́ pé iwájú náà tún wà ń sisi ṣùgbọ́n díẹ̀ wù láàmú rí so ẹlẹ́ẹ̀kejì yìí láṣì so apàkíyèsí torí pé tọ́lọ́run bá fi yín ṣe kòńgẹ́ tẹ bá wà níbi tí wọ́n ti ń ṣe níbi táwọn mùsùlùmí pọ̀ ẹ lè rí nǹkan tó yàtọ̀ sí tó wà nù súnà yìí because àwọn wò pé tí ó wà nù súnà kìí sì sí tó súnà tó súnà ni pé ó yí ẹ̀wù rẹ padà lọ́nà títí ń bẹ léjìká ọ̀tún bọ́ sí èjìká òsì kò sì lè ṣeéṣe bẹ́ẹ̀ àfikọ́ jẹ́ pé àfikọ́ jẹ́ pé kí ni ilé àsìkò tá nàbí sallallahu alaihi wasallam tó ń yẹ̀wù rẹ̀ padà sódì náà ọwọ́ rẹ̀ sì tún wà lókè yẹn ni pé ń ṣe pẹ̀lú pé kò gbàgbé àti gbọ́wọ́ sókè thumma aqbala thumma aqbala náà ló sáwọn èèyàn bá nàbí ṣe wọ́n yẹ̀wù padà yún bẹ́ẹ̀ ni gbogbo sàábì náà yí tiwọn padà bí ṣe ń pa ẹ̀wù rẹ̀ dà sódì yún náà ní kálukú ń pa ẹ̀wù rẹ̀ dà sódì ثم أقبل على الناس لين الواقع تساويا ونزل أسقى لكور لوري منبر فصلى ركعتين النبي صلى الله عليه وسلم سي ركع مجي سي صلاة ركع مجي سبي صلاة العيد نبي سبي صلاة العيد نعم سبي صلاة العيد نبي سبي صلاة العيد نعم. nítorí pé ẹ̀rí wò lẹ́ni hadith ibn abbas tó ti ṣe kí ni very good ajẹ́pẹ́ allah akbar mélòó ní rákà alákọ̀ọ́kọ́ mélòó ní rákà ẹlẹ́kejì pẹ̀lú takbiratul qiyam fasalla rak'atayn anabi sallallahu alayhi wa sallam ṣe rákà méjì fa ansha allahu ta'ala sahabah ọlọ́wọ́n bá wa ọwọ́ á mú kí ẹ̀sùn òjò tuntun kó jọ ìyẹn ni pé kò sí tẹ́lẹ̀ ìtumọ̀ ànsá ànú ọlọ́run ọba wa mú kí ẹ̀sùn òjò tuntun kó fàrọ̀ ẹ̀dẹ́t ẹni àrà bá bẹ̀rẹ̀ sí ní sán wà bárakọ́t ètìmọ́ bẹ̀rẹ̀ sí ní sẹ́yọ thumma amtarat lẹ́yìn rẹ̀ lójó bẹ̀rẹ̀ sí ní rọ̀ walhamdulillah nta n fẹ́ Ọlọ́run ni kò ṣeéṣe rawahu abu dawud wa qala gharibun wa isnaduhu jayyid hadithi yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ahadith tó ṣe àlàyé ẹ̀fọ́síwẹ́wẹ́ níwọ̀nba <coughs> nípa bí anabi muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe ṣe salatul istisqa ìtaṣà kíyèsí ẹnikẹ́ níparí ọlọ́run mú kójú oṣù ó sì mú kí àrọ́ sán ó sì mú kí ètúmọ̀ sẹ́yọ òjò sì rọ̀ ọlọ́run ọba wa bó ti ṣe máa ń gbàdúrà àwọn ẹrú rẹ̀ nù nígbà tó bá pọ́dọ̀ rẹ̀ náà ni wọ́n padà sí. Si tí wọn fẹ́ lomi ìsorogún pẹ̀lú rẹ̀ amman yujibul muttarra idha da'a wa yakshifu su' tàlẹ́ni náà tó máa ń dá ẹni tó wà nínú gbèkùn tó wà nínú ṣòro lóhùn nígbà tó bá pè ta ni náà rí Allah ta ló máa ń sípayá aburú tó máa ń mú kú o Allah torí rẹ̀ adúpẹ́ fọlọ́n tó sọ á mùsùlùmí ọ̀nà nìyẹn ìtọ́jú máa fi rọ̀ tí ó bá rọ̀ yìí sì ṣe dandan oníkéńgbà tá a ti lọ ṣe sọ̀látùl istisqa pé kójú ọ̀rọ̀ ní dandan yìí ṣe dandan ní kéńgbà tá a ti lọ ṣe sọ̀látùl istisqa ní kójú ọ̀rọ̀ dandan torí ẹ̀ ó lè rọ̀ níbi tá à ń ti ń ṣe lọ́wọ́ ó sì lè má rọ̀ lẹ́yìn tá a bá parí rẹ̀ àti fọ́jọ́ gbọ́ọ́rọ́ a gbọ́dọ̀ jẹ́ ó sú wa a sì gbọ́dọ̀ jẹ́ ó rẹ̀ a tún tẹ̀síwájú pẹ̀lú ṣíṣe ni títí tọ́lọ́wọ́n bó fi ṣe kíni tó fi gbàdúrà wa. àwọn á sì ti mọ̀ pé nínú sábàbí eléyìí tí èjì ká dùn ọgbà wọn náà ní ká máa kánjú pé látìgbà tí mo ti ń pọ̀ ọlọ́run ọlọ́run ọba ṣe kíni kò dá mi lóhùn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti mọ́nà kọ́lọ̀ wọn máa dá lóhùn pa a gbọ́dọ̀ jẹ́ ó wa a sì gbọ́dọ̀ jẹ́ ó rẹwà tó bá ṣe istisqa lákọ̀ọ́kọ́ tó jọ ọ̀rọ̀ a tún pé istisqa mi a tún pé istisqa mi títí tọ́lọ̀ wọn bó fi ṣe tọ́ a ti mọ̀ pé al-Imam Abu Dawud rahimahullah tíra wọn wọn bẹ nínú àwọn tíra eléyìí tó ṣe wípé kìí ṣe kìtàbù sahih ṣùgbọ́n àwọn àdìsí tó wá níbẹ̀ àwọn àdìsí wọn wọ́n jẹ́ àwọn àdìsí tó ṣe pé tó pọ̀ jù nínú wọn wọ́n ṣe músẹ̀lì torí rẹ̀ ló ṣe sọ pé gbogbo àdìsí tó ń bá mú wá tó ń bá ti lè dákẹ́ lẹ́yìn rẹ̀ àdìsí yẹn o salihul hujja àdìsí bẹ́ẹ̀ dáa láti fi sẹ̀rí lòun ò ṣe sọ̀rọ̀ lẹ́yìn ṣùgbọ́n bí ó sọ pé garib ó sọ pé garib wa isnaduhu jayyid garib wa isnaduhu jayyid oní garib ni ṣùgbọ́n náà tó gbà wá ńkọ́ ọ̀dà garaba rẹ̀ kìí ṣe àmì pọ́lẹ̀ kìí ṣe àmì pé ọ̀lẹ̀ torí garaba nínú ilmi mustalah ó lè túmọ̀ sí pọ́lẹ̀ ó sì lè túmọ̀ sí pé ọ̀nà tó gbà wá bóyá àwọn ẹni tó gbà wá wọn ọ̀rẹ́ ni bá wọn sorogún àwọn nìkan náà ni tó lè jẹ́ pé ti ń tọ́ka sínú ṣùgbọ́n àdìsí tó fẹsẹ̀ rìn lẹ́nu. bákan náà àdìsí tó tún tẹ̀lé wọn ni wa qissatu at-tahwil fi as min hadith abdullahi ibn zayd wọn ní ọ̀rọ̀ pa anabi sallallahu alayhi ó yẹ̀wù rẹ̀ padà sódì. So ọ̀rọ̀ nípa rẹ̀ wà nínú sahih sahih al-bukhari lọ́pọ̀lọpọ̀ tá a máa ń ka àwọn tíra tó máa sọ wípé muttafaqun alayhi àti mọ̀ pé tùmọ̀ rẹ̀ ni pé bukhari àti muslim ló gbà wá ṣùgbọ́n ìgbà tó máa sọ fún wa pé wa jaa fi sahih máa kí ni tẹminọ́lọ́jì ẹni tó wí pólásì tí lè mọ́ á padà sí bẹ̀rẹ̀ tírà gẹ́gẹ́ bá ti ṣe rí nínú kitabu tawhid ti a sheikh muhammad ibn abdul wahab pé lọ́pọ̀lọpọ̀ gbà tó ń bá sọ yìí pé wàjá àfisàhí ọ̀pọ̀lọpọ̀ gbà ó mìíní pé muttafaqun alayhi ni. بتلا ذاك يوم بعمي هذا أخرجاه أخرجاه سوشي بان بعمي جاء في الصحيح لك ولك وانتو قال يرونك في الصحيحين أسيران ولمامي كيبي الإمام البغوي إنه ترى ما شرح السنة تام بعض كوي وجاء في الصحيح وانتو قال يرو غالبا وناني صحيح البخاري تو هاي مسلم لو قاوا wọ́n sọ pé rawahu muslim àmọ́ tó bá kọ́ àwọn méjèèjì lọ́jọ́ gbà wá wọ́n sọ pé muttafaqun alayhi ọjọ́ bó ṣe jẹ́. tọ́ eléyìí sahih bukhari ni wọ́n gbà lérò wọ́n ní fatawajjaha ìyẹn ni pé ọ̀rọ̀ pàànàbí yẹ̀wù padà sódì ó tún wà nù sahih náà fatawajjaha ila al-qiblati yad'u lẹ́yìn náà lànà bisalòlá àdìsẹ́lẹ̀ ló dojúkọ alqibla tí ń ṣàdúà thumma salla rak'atayn lẹ́yìn náà ló wá sí rákà méjì jahara fihima bilqira'a anabi sì ka kí ó sókè ń bẹ̀. ẹ̀kọ́ tuntun nìyẹn wípé nínú kútùbà yẹn ẹ máa ṣàdúà lẹ́ni tó kọjú sí alqibla àlẹ́ni tó kọjú sáwọn èèyàn ńgbọ́ bá yẹ kó sódì ẹ wá ṣe sọ̀láàtù rákà méjì ṣùgbọ́n nínú sọ̀láàtù yìí á kà kí ó gbóhùn sókè á kà kí ó gbé ohùn sókè lẹ́yìn rẹ̀ ó wá lọ́dọ̀ alimami ad rahimahullah min أبي جعفر الباقري وحول رداءه ليتحول القحط ولا النبي صلى الله عليه وسلم أقبل rẹ̀ dà sódì nítorí kí ọ̀dà kò náà lè bá yí padà kó dojo ó yí ẹ̀wù rẹ̀ padà sódì nítorí kí situation tàwọn àánú rẹ̀ kó lè yí padà kó di òjò pé ìtumọ̀ yíyẹ̀wò padà nù bẹ́tẹ̀lẹ̀ jẹ́ pé mursal ni ṣùgbọ́n mu wa ẹ̀dùnmọ̀ mursal ọ̀nà làdíìsì tẹ́ni tí ò tó sàhábì tọ́sọ̀kọ́ ànábì sọ bóun ni wọ́n ṣe gbọ́ kọ́ ànábì sọ wọ́n ọ̀sẹ̀mí láyé ànábì sọ ṣùgbọ́n àǹfààní ta fẹ́ wò mẹ́ náà ni pé ẹlòmíràn ó béèrè pé kí ló dé tó fi yẹ̀wù rẹ̀ padà sódì wọ́n ló yí sódì. So torí kọ́lọ́hún lè bá a bá wa yí ipò tá a wà kó bá wa yí padà sí ìtọ́da jùlọ. lẹ́yìn rẹ̀ istisqa unnabi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n sàlàyé wọn sallallahu alayhi wa sallam bó ti ṣe ṣe ìtọrọ òjò. عن أنس أن رجلا دخل المسجد يوم الجمعة ẹgbẹ́ wa yìí wá láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu pé ẹnìkan wọnú mọ́sálásí lọ́jọ́ jùmọ̀ <coughs> wan nabiy sallallahu alayhi wa sallam qa'imun yakhutub nígbàtà nàbí wà ní dúró tó ń ṣe kútùbà <coughs> fa qala ya wọn á nílò ojúṣe ọlọ́run halakatil amwalu àwọn dúkìá wa parun o wọn kọ́pà àti sóbolo àwọn ojú ọ̀nà tá ń gbá àrí jẹ tá ń gbá àrí lò gbogbo ẹ ti dí ma wà o. فادعوا الله عز وجل أن يغيثنا فادعوا الله عز وجل يغيثنا torí náà má ní pé ọlọ́run ọba tó ga tó gbangban kọ́rọ̀jò fún wa o kọ́rọ̀jò fún wa kọ́ gbà wá o ṣe eléyìí èèyàn kan lọ́wọ́ àtọrọ kíkà náà bí ọba àwọn sàdúrà kọ́ lọ́wọ́ rọ̀jò fàrọ́fà àyẹ̀dẹ́ yìí lójijì lànà bí sallallahu alaihi wasallam ń gbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè summa qal ànábì wa sọ yìí pé allahumma aghithna allahumma aghithna ọlọ́run gbà wá rọ̀jò fún wa o ọlọ́run gbà wá rọ̀jò fún wa o fàdékèrè hadith wọn á sọ èyí tó kù nínú hadith yìí torí pé ńgbà tí anabi sallallahu alaihi wasallam wọn fi kó lórí mímbàr òjò òsú tẹ́lẹ̀ òjò ti sú anabi sallallahu alaihi kò kó lórí mímbàr yẹn àfìgbà tí ẹ̀wù ara rẹ̀ tutù máa láàjì gbìnì. níbi tójò tọrọ pọ dé òjò yóò wá dúró ọ bẹ̀rẹ̀ sí ní rọ̀ lọ bẹ́ẹ̀ náà ní títí tó fi di júmọ̀ àmì bàbá yìí kan náà tó wá padà wá ó àwọn ilé ń wó àwọn nǹkan ọ̀gbìn ń bàjẹ́ àwọn nǹkan ọ̀sìn odò omi ń gbé wọn lọ àgbàrá ń gbé wọn lọ. báni bẹ́ẹ̀ lọ́hùn kìí ṣe pé o sí agbègbè wa ni kọ́ máa lé wa lórí mọ́. ànábì sùn bẹ́ẹ̀ wala alayna ìwọ lọ́hùn àyíká wa ni wọ́n máa rọ̀ sí ní ìsìn má tún rọ̀ lé wa lórí mọ́. báyìí lòjó sì bẹ̀rẹ̀ sí ní kákú Madina wọ́n bẹ̀rẹ̀ sí ní ká wọ́n bẹ̀rẹ̀ sí ní anabi ní kọ́lọ́ wọn máa rọ alẹ́kàm sórí àwọn gegele àti àwọn òkúta tí ọ̀gá lọ títí àtàwọn ojúdò sọ̀báyìí ní ń rọ̀ lágbègbè madina tí ó sì rọ̀ sínú madina mọ́ muttafaqun alayhi alimami bukhari àti muslim ló gbà wá eléyìí fi hàn wá pé nínú istisqa tí anabi ṣe náà ní ká ṣe kí ni ká ṣàdúrà nìkan. nígbà tá a wà lórí mímbà torí je ló ṣe jẹ́ pé ọba ṣẹ̀rí àmú pé nígbà tójú ọba rọ̀ káwọn lèmámù lèmámù wọ́n máa tọrọ kọlọ ń rọ̀jò lórí mímbà <clears throat> nígbà tó máa lórí mímbà kó máa tọrọ. wọ́n tún wá ṣàkíyèsí pé arákùnrin tó wọlé yẹn àtọ́ wọlé kò tẹ́ kíyèsí pé wọ́n ń ṣe kútúbà lọ́wọ́ ni. anabi òsì bá wí lórí ọ̀rọ̀ tó sọ gẹ́gẹ́ bí wọn ò ti ṣe sọ fún wípé kó ṣe tahiyatul masjid wọn bá wí lórí ọ̀rọ̀ tó sọ nítorí pé àròbí ni aróko ni lárúbá aróko ni a sì mọ̀ pé ṣèṣe aróko kọjọ́ ti aráalé òun ti ẹ̀ lè má mọ̀ pé wọ́n ní ká má sọ̀rọ̀ gan lọ́jọ́ jùmọ̀ à. èèyàn jẹba òun kàn wọ́n pé this is a chance ṣe ń sọ fún anabi pé kà báyìí báyìí báyìí anabi sallallahu alayhi sì sọ fún wípé kó ṣe tahiyatul masjid nítorí pé ẹni tí wọ́n mọ̀ páyì sọ̀rọ̀ lọ́jọ́ ẹni tí mọ̀ pọ̀ ju ṣe lọ mo rò wa ẹni tí mọ̀ ju lọ. وعنه wọ́n tún gba ìgbà wọ́ọ̀rọ̀ mi wá láti ọ̀dọ̀ Anas radiyallahu anhu anna Umar radiyallahu anhu pé Umar ibn al-Khattab radiyallahu anhu كان إذا قحطوا استسقى بالعباس بن عبد المطلب ọjọ́ ni tó ṣe kéngbà tí ọ̀dà bá dá tójú ọ̀rọ̀ ó máa ń tọrọ lọ́dọ̀ Al-Abbas ọmọ Abdulmuttalib àbúrò bàbá anabi sallallahu alayhi wa sallam kíkọ́ bá wọn tọrọ kọ́lọ̀ wọn rọ̀jò Umar nígbà tó wà ní khalifa tójú ọ̀bá rọ̀ ó máa ń tọrọ lọ́dọ̀ al tọ́jú ọ̀nkù anabi Muhammad sallallahu alayhi kọ́ ahụ tọrọ òjò kí ló dé ṣé Umar náà ò lè tọrọ ni àbẹ́lòmíì náà ò lè tọrọ tó fi wá jẹ́ pé ọ̀nkọ́ ànábì sallallahu alaihi náà lẹ́ ń tọrọ pé kó ṣe bẹ́ẹ̀ wọ́n ní tó fà á tí fi ń ṣe bẹ́ẹ̀ òun náà ní tó sọ yìí pé إنا كنا نستسقي إليك بنبينا فتسقينا فإنا نتوسل إليك بعم نبينا فأسقنا فيسقون رواه البخاري أني عمر ما سقي والله a máa ń tọrọ kọ́ ọ̀rọ̀ jù fún wa pẹ̀lú àdúrà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn bídí àwọn ọmọ ibi ìtú àwọn máa ń lo àdéhìí yìí <clears throat> láti sọ pé ẹni ká má fọlá ànábì tọrọ ẹ lọ́nu Bukhari àbí òye pété ẹ bá dénú Bukhari ń bọ̀ láwòsí àdéhìí one thousand and ten bẹ́ẹ̀ rí àdéhìí bẹ́ẹ̀ níbi tí Umar gan tó ti láwọn máa ń fa àlùbáríkà nábì tọrọ òjò náà kí gbogbo ń bí dé àìtúkùtù náà ni ẹ ṣàkíyèsí àdéhìí dáadáa fíkì ò tọ́pọ̀ mbẹ́mbẹ́ ìwọ ọlọ́run dájúdájú àwọn á máa tọrọ ọkọ ọ̀rọ̀ jù fún wa bí nàbí yéèna àyè bidu'a'i nabiyyina pẹ̀lú àdúrà anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sẹ́yìn kí wọ́n dákọ̀ dùn àwọn bẹ́ẹ̀ amábolo ti wá wá torí pé n ti ń bọ̀ lẹ́yìn rẹ̀ ló túmọ̀ rẹ̀ ọ̀ràn yẹn wá ní ká pé bùbù rẹ̀ ń bẹ̀ yẹn iqtidaa ń pè ní dalalatul iqtidaa. أي اقتضاء ضرورة صدق المتكلم torí kó lè bàa jẹ́ pọ́rọ̀ ẹni tó sọ̀rọ̀ jódodo dandan a gbọ́dọ̀ ṣe takdiru mẹ́ẹ̀. àwa máa ń tọrọ kọ́ ọ̀rọ̀ jù fún wa pẹ̀lú àdúrà ànábì wa muhammed sallallahu alayhi wa sallam fatasqiyana ó sì máa rọ̀ fún wa. wa inna natawassalu ilayk ní báyìí o àwọn wá ń fi bìcámìnà bìyínà à ń fàdúà ọ̀nkù ànábì wa àbúrò bàbá ànábì wa al-Abbas à ń fi ń sàtẹ̀gùn síwájú ìwọ ọlọ́run fa ẹ́sìkínà rọ̀jò fún wa bákan náà bó o ṣe máa rọ̀ fún wa pẹ̀lú àdúrà ànábì rọ̀ fún wa pẹ̀lú àdúrà àbúrò bàbá rẹ̀ náà fa ẹ́sìkọ́ọ̀nù ọlọ́run sì máa ń fún wa mo rò pé yé wa sẹ́yìn mọ́ bí tá a ti mọ̀ yín pé kìí ṣe pànàbì ni wọ́n fi ń ṣe àgàsọ̀ tá a fi sọ pàdùà nù bí tá a ti mọ̀ ní pé ṣé nígbà tẹ́yìn fọlá ànábì tọrọ lónìí tẹ́yìn fi ya ànábì tọrọ lónìí tánàbí wà láàyè ni àbó ti kú nàám ó ti kú báwo ló ṣe tọ́ fún yín kẹ́ fọlá rẹ̀ tọrọ lẹ́yìn ikú rẹ̀ tí ò tọ́ sáwọn sàhábà káwọn náà fi tọrọ lẹ́yìn ikú rẹ̀ mo wa tó bá pọ́ láàrẹ̀ wọ́n fi ń tọrọ tó bá yẹ kí pàápàá rẹ̀ wọ́n fi ń tọrọ kò sí yàtọ̀ láàrin ìgbà tó wà láyé ti kú pàápàá àwọn tó wà ń tòsí rẹ̀ o wà ànábì rẹ̀ yìí fún wa o àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n à bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ní tí wọ́n anabi sallallahu alaihi wasallam ẹni tó sì wà láyé láàyè ló lè ṣe àdúrà ẹni tó ti kú ńkọ́ ó ti parí àfi kẹ́yìn ó ṣàdúrà fún un rò wa so bá di fi ṣe tọ́ka sínú kò tọ́ka sí bídà wa hasha sàhábà ay yabtadi'u fi dinillah àwọn sàhábà wọ́n jìnnà púpọ̀ sí káyí pé wọ́n máa ṣe bídà nínú ẹ̀sìn eléyìí ọ̀nà míì tó nù o nínú sẹ́wọ̀n ká ti máa istisqa bi salat asituma alistisqa bi du'a ìmáàmì lìnàṣì wa huwa àlìmínbà eléyìí jẹ́lẹ̀ kẹta alistisqa bi du'a rajulin salih ká tọrọ kọ́lọ̀ ń rọ̀jò pẹ̀lú àdúrà ẹni rere oríṣi kẹta nìyẹn tẹ́ni rere kan bá wà tá a mọ̀. táwa ń rò lẹ́ni re tó ẹ̀kọ́ ẹni re lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ètò sáwà aleikum bí ntọ́ máa lò ètò pamọ́ òní fún wa lórí ètò pamọ́ ni ire kan tá a rò ni ire ni a tọrọ kó segin ni kọ́ bá a tọrọ òjò eléyìí jẹ́ ثاني عنه عنه يناري أنا سناني أبو حمزة رضي الله عنه قال أصابنا ونحن مع رسول الله صلى الله عليه وآله وسلم مطر قال أجر أقبوا نيجا تواوا قلونا إن شاء الله النبي محمد صلى الله عليه وآله وسلم قال fàḥásàrọ̀ thawbahu anabi sallallahu alaihi wasallam agbásọ rẹ̀ sókè ọkásọ rẹ̀ sókè hasara àyíkáṣàfà anabi sallallahu alaihi wasallam akásọ rẹ̀ sókè hatta asabahu minal matar títí tí nǹkan kan nínú òjò tọrọ fi kan ara rẹ̀ ó fi kan wọ ara rẹ̀ waqal kí ló dé fi ṣe báwọn o. ó ní innahu hadithu ahdin nǹkan tó fi wa sílẹ̀ ni yẹnni pé kò tí ì pẹ́ kò tí ì jìnnà tó fọ̀dọ̀ ọlọ́run sílẹ̀ ọwọ́ awù mí kọ́ kàn mí lára yàtọ̀ sí ọtọ́ ń sá fójò arójò sá ó túlẹ̀ ni ó ní kò ńlá bójú ara burúkú ló ń anabi wa nu sallallahu alayhi wa sallam tójú máa ràn ose kini kọkàn lára torí kini òjò yóò tí ì pẹ́ kò tí ì dènà tó kù lọ́dọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá wa rawahu Muslim Muslim ló gbé jáde nínú geography sọ́dọ̀ Ọlọ́run lòjò tí ń wá àbí evaporation kò yé wa là ń béèrè ẹ̀yin geographers naam. <laughs> tọ́lá sọ pé nígbà tó rún pa omi òkun tọ́pọ̀ omi odò tọ́pọ̀ akínní kan ọwọ́ evaporate ọwọ́ ń lọ sọ́mà wọ́n á lọ sọ́mọ̀ fà atẹ́gùn wa ń gbé àbí ẹ̀kọ́ ni ọwọ́ wa gbé síbi kan ọwọ́ adẹ̀sùn òjò ẹ̀sùn òjò àtẹ̀sùn òjò wọ́n á kọlu ra wọn lọ́ba dàrá tó ńgbà tó tún dàrá ó tún méjì mọ́ jáde bí kúta ló kúta ọba sáná káàtì ẹ̀pọ́ bẹ́ẹ̀ ń bọ̀ ta ló mú kí gbogbo ọsẹlẹ bẹ́ẹ̀ allahu rabbil alamin àwọn àwọn àwọn fẹ́ kọ́ yín kẹ́ ẹ má mọ̀ ok ìgbà tó jọ ọ̀rọ̀ ní ìsìn kí ló dé tẹ́ evaporation sí òórùn mú pọ̀ àwọn omi sì wà lókun wọn bẹ lódò ó yẹ kó evaporate irọ́ lásán sọ́ńtà àgbàlérò ni pé gbogbo ní wọ́n máa ń kọ́ wa ẹ má jáwọ́ gbàgbé ọlọ́run o àwọn fọ́múlà gbogbo tí wọ́n sọ nínú mà. fọ́múlà ò lè di kò lè bí result àfi tọ́lọ̀ ń bá fẹ́ sòkè wá sí pé gbogbo tó bá ti sọ fún wa làwọn ọmọ gbà àlá ìlẹ́tìhì lágbàtàn mo rò pé yé wa àní gba gbogbo tó ń wa lágbàtàn ṣùgbọ́n wí ni pé tọ̀ wá wá wà nù gbogbo nǹkan yìí ewu lọ́lọ́run ṣe ń bẹ̀ sódà tí má ni wò ní yòrò dànù ọkùnrin wípé sùfàmù wọ́n pàdé ẹgì kìí ṣe dandan kọ dọ́mà síbẹ̀ mà bóun ni ṣe dọ́mà bí ìdìnnìlà torí ẹ ló jẹ́ obìnrin míì yóò ṣe years nílé ọkọ ọkọ sì ń bá lóun náà kò sí nǹkan tó ṣe ọlọ́run sì kọ so gbogbo eléyìí a máa sọ pé bí so gbogbo bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni nínú tẹkinọ́lọ́jì gbogbo nǹkan kìí ṣe pé báyà fọ́múlà náà dandan gbọ́dọ̀ bí result ọlọ́run ní pé kó ṣe kí ni kó bí ta ló fi fọ́múlà gan mayàn tọ kíkà tá nàbí sallallahu alaihi wasallam máa ń ká sọ rẹ̀ ẹ̀kọ́ ni o ẹ̀kọ́ ńlá ni wípé kómi òjò ọkàn yàn lára orí náà la ṣe máa bá ti mà. ẹlẹ́kejì ni ẹ̀yin ti yín kí ló dé tẹ̀ máa gbígbá síta gbansasa níbi tí ò ṣe ọwọ́ sọ̀rọ̀ tí ò sì ṣebi tí omi ti ń bọ́ sórí o ti dà sí to tó bá ń bọ̀ láti sánmọ́ tààrà tó bá dà sínú gbá àbọ̀ dà sínú abọ́ nákàlí lẹ́ẹ̀ máa fi ṣe láàwọ̀ ọmọ wọ́n lè ní kó wá omi zemzem abomi òjò tí ọ̀kan fi kankan tó fi dénú abọ́ ẹgbọ́n nǹkan mẹ́wọ́ làwọn fi nakẹ́lẹ́ láìsí nítawọn fẹ́ ṣe yìí má mú mú kú mu wọ́n ya babaláwo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń ka kí ó babaláwo làwọn fẹ́ máa yà wọ́n lè láwọn máa ṣe yẹn ń wò òpònú dìndìnrìn tí ọmọ bíi tárísì kí òun wà tọmọ bíi títa aráyé wà àbẹ́yìn orí nǹkan mẹ́wọ́ òun mọ bóun ó ti bá ọ wábi tó wò rẹ wà òun sì ń retí kó fóun lówó sẹ ẹrí nǹkan bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah àwọn ẹni tí wọ́n ń tàn jẹ ní kọ́lọ̀ jẹ́ wọ́n gbọ́n hmm, àwọn tí wọ́n ń tàn jẹ gbọ́n torí ẹni tí ń tàn yẹn jẹ òun ti mà àwọn náà lábẹ́ kíláàtò wọn sí four one nine bẹ́ẹ̀ ni torí ẹni méjì kì í pàdánù ẹ̀tàn jẹ ẹni tí ń tàn yẹn jẹ àbẹ́ni tá ń tàn jẹ ẹnìkan tontori ẹ tó bá yẹ kéke wọ Ọlọ́run sọ ànábì sọ ni kéé lídìí sí kéèyàn di babaláwo kéé lídìí sí kéèyàn do níyẹn ń wò ó ẹ̀hẹ́n ẹ máa pe àwọn nǹkan ló kọ wọn kí wọ́n má bàa máa sì yín gbọ́ ẹ pa àwọn eléyìí ní babaláwo mo rò pé yé wa ẹ̀hẹ́n ṣé bẹ́ẹ̀ mi kọ́ àwọn babaláwo náà ti ń gbáyé àwọn náà ń gba atẹ́gùn ẹ̀hẹ́n àmọ́gbàtà ti mọ̀ wọ́n ló kọ wọn kálukú yẹra fún wọn pé ẹ ká ṣètá ni ọ yẹra síná. àmì ìwò wa ni kéèyàn ọjọ́ dáràn kó gbà sọ pé ẹni ọlọ́run ló ń wọ̀ ẹ̀wọ̀n pé kamọ́fúláàgì nu ìsìláàmù ò sì fẹ́ kéèyàn jẹ́ mùnáfìkì mùnáfìkì lẹni tó fẹ́ jẹ̀ sínú tí ń ṣe funfun jáde torí anabi sallallahu alayhi hikima tó wà ń bẹ̀ kan anabi fi ṣe olùkọ́ yìí lómi ah, ní kọ́ da anabi ni o ètò gbé wa lọ bẹnu pa ànábì gan òun gan abẹ́rẹ́ ọ̀n sa nákàlì nákàlì wò lànábì sàǹbẹ̀ ànábì ti sọ fún wa ìdí tó ń fi ṣe bẹ́ẹ̀ òun náà ní pé omi yìí báyìí ó ṣẹ̀ṣẹ̀ ń ti ọ̀dọ̀ ọlọ́run ọba bọ̀ ni ṣe lè jẹba. kí ni túmọ̀ pọ́n ṣẹ̀ṣẹ̀ ń ti ọ̀dọ̀ ọlọ́run ọba bọ̀ yẹn ni pé ẹ̀dá tuntun ni. ẹ̀dá tuntun ni látọ̀dọ̀ ọlọ́run tó ṣe pé bí ṣe ń bọ̀ kó tó kanlẹ̀ mọ́ fẹ́ kọ́ kàn mí la ẹ̀dá tuntun ni tọ́lọ̀ ń dá eléyìí ẹ̀kọ́ tún bẹ́ẹ̀ ń bẹ̀ fún wa nípa báwo ni omi òjò nínú àǹfààní tó wà ń bẹ̀ fún wa nù Aisha. ó túmọ̀ sí pé èyí tí ń bọ̀ tààràtà kò dàbí èyí tá a ti gbà sínú drum èyí tá a gbà sínú goro yún yóò ti pẹ́ ká tó lò sá kò dàbí èyí tí ń bọ̀ tààràtà. ẹ̀gbọ́n mi wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha anna nabiyya sallallahu alayhi wa sallam kana idha ra'a al-matara qala allahumma sayyiban nafi'a akhraja. ọlọ́nàbí sallallahu alayhi wa sallam ọjà ẹni tó ṣe pé tó bá ti rí i pé òjò ń rọ̀ ìmọ̀ abẹ́ lọ́yìn pé Allahumma sayyiban nàáfíà ìwọ ọlọ́run jẹ́ ọ̀rọ̀ kọ́ kó sì ìwọ ọlọ́run jẹ́ ọ̀rọ̀ kó ìyẹn ni pé mẹ́jọ jẹ́ ọ̀wìnìwìnì lásán jẹ́ ọ̀rọ̀ kó torí inú tó bá rọ̀ àwọn èèyàn rí múlò nínú rẹ̀ nínú kó sì ṣàǹfààní iná ní kọ́ mọ́ wọlé kọ́ mọ́ pa àwọn èèyàn lọ́mọ kọ́ mọ́ gbé wọn dúkìá lọ kó sì mọ́ gbá wọn náà lọ. òjò tọrọ tílẹ̀ fà fún tí ò wúlò fáwọn èèyàn má òjò bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ nu pé ẹ̀kọ́ ń ń bí o gbígbà a bá rí tójú ń rọ̀ o. kìí ṣe pé àmọ́ agbanu pé kò tún ní bùn wa lónìí lò yóò tún bò ní jẹ́ máa lọ àmọ́ rọ o òkúkú jẹ́ ìrọ́jà tà lánàá ọlọ́run bá ń ṣàánú wa ṣùgbọ́n àwa àwọn àwa ọ̀dà oore ńlá ńlá tọ́lọ̀ ń ṣe fún wa yìí tá a fowó rà àmọ́ bá ṣe dúpẹ́ fọlọ̀ wọ́n máa gbanu sọ̀sọ́kùsọ ni wọ́n tún ti sí o tá ló sí omi dáàmú ni so káwọn máa máa wéwèé kúwèé allahumma sayyiban nafi'a kí ló lé ń bẹ̀ ebi kálukú gbọ́ lárúbáwá tátà tádé bẹ́ẹ̀ allahumma sayyiban nafi'a ni lọ́ba tán so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o a sì tún rí nínú hadith fanabi sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ẹni tó ṣe pé tó bá ti rí tó tó sú ó máa ń sá kíjokíjo lẹ́ni tẹ́rù ọmọ bá a pé kó má lọ jẹ́ tìyà abẹ́rẹ́ nǹkan mẹ́rin pé kọ́ máa lọ jẹ́ ti yà torí bó tó ṣe súnjọ́ kan náà nù fáwọn àjọ kan nù àwọn àjọ tó ti síwájú tí wọ́n ń sọ pé bóyá ntí ọlọ́run fi pa irun ló dé yìí tí wọ́n ní kíni hada aridun mumtiruna òjò ní ọ̀rọ̀ jàre ẹ̀sùn ojú ẹ̀sùn ojú ní ọ̀rọ̀ àti ntí ọ̀pá wọn rùn nù ọlọ́run bá pa wọn rùn ti lé tọ́nà so nítorí ẹ̀ta bá ti rójò ìsìnkú àjòkò tẹ́tẹ́rẹ́ láàmú wò pé ayọ́ kúkú rọ̀ kò rọ̀ kan ti tàlàáfíà lọ àà o ká máa bẹ́ lọ́n pé kó dáadáa kó má jẹ́ torí ìdá náà bá dé bí ó ṣe dé gẹ́lẹ́ náà nù wá. sọba mú àdìsí tó wa eléyìí wá Sa'ad àbí Abi رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم دعا في الاستسقاء اللهم جللنا سحابا كثيفا قصيفا دلوقا ضحوكا تمطرنا منه رذاذا قطا سجلا يا ذا الجلال والإكرام رواه أبو عوانة في صحيحه حديث إليه انتقى سيرو أدوات النبي صلى الله عليه وسلم من سي nígbà tí máa ń tọrọ òjò nígbà tí so eléyìí túmọ̀ sí pé ìwọ ọlọ́run eléyìí tó ṣe wípé yóò sùúrù jọjọjọ kọjá pò ń ló bò wá kẹtí ifá tí ó sì nípa dáadáa